kélé yóò gbé ẹni tó bá ṣe agbára lò Adeleke kìlọ̀ fáwọn tó dipò òṣèlú mú lọ́sùn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ti kìlọ̀ fún gbogbo àwọn tó yàn sípò òṣèlú láti ṣọ́ra ṣe nítorí kò ní sáàyè fún ẹnikẹ́ni lára wọn láti ṣe agbára lò ó ní èyíkéyìí tí a jẹ ìwà jẹgúdújẹrá bá ṣí mọ́ lórí lára wọn yóò kábàámọ̀ bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ yọjú sí ọ̀rọ̀ tí kò bá kàn wọ́n nínú ẹ̀ka iléeṣẹ́ tí wọ́n dì mú nílùú Òṣogbo ni Adeleke ti ṣèkìlọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kínní nígbà tó ń bá àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ ó ní a ti fìgbà kan wà níta a ti wà nínú ilé báyìí àwọn tí ipò kò tíì kàn yóò rí àǹfààní láìpẹ́ àwọn tí a sì ti yàn gbọ́dọ̀ ṣọ́ra kí wọ́n mọ̀ pé ó di dandan kí àwọn tẹ̀lé gbogbo àlàkalẹ̀ iṣẹ́ ìjọba ẹ jẹ́ kí n fi àsìkò yìí kìlọ̀ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n di ipò kan tàbí òmíì mú láti jẹ́ aṣojú rere o ẹgbẹ́ tó máa ń bọ̀wọ̀ fún òfin ni wá a gbọ́dọ̀ tẹ̀lé àgbékalẹ̀ ibi tí a bá wà àwọn tí a yàn sípò gbọ́dọ̀ mọ ẹ̀tọ́ àti ojúṣe wọn gẹ́gẹ́ bí ọ̀kan lára ọmọ ìgbìmọ̀ iléeṣẹ́ kò sí nǹkan tó kàn án nínú bí wọ́n ṣe ń ṣàkóso iléeṣẹ́ ojúṣe àwọn aláṣẹ nìyẹn ojúṣe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ kò gbọ́dọ̀ jọ ara yín lójú àwọn aráàlú la wá sìn ẹ kò gbọ́dọ̀ ṣe agbára lò ẹni tí ajẹrú ẹ̀ bá ṣí mọ́ lórí yóò kan ìdí nínú yọ o Adeleke sọ síwájú sí i pé gbogbo àwọn ìwà ìbàjẹ́ tíjọba rẹ̀ jogún látọ̀dọ̀ ìjọba tó kó gbá sílé lòun ti ń yanjú wẹ́rẹ́wẹ́rẹ́ ó ní ìjọba òun ti ń san owó àjẹsílẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba bẹ́ẹ̀ ni iṣẹ́ àkànṣe kò dáwọ́ dúró láàrin ìlú gómìnà ni òun mọ̀ dájú pé ìjọba òun kò já àwọn aráàlú kulẹ̀ nínú onírúurú ìlérí tí àwọn ṣe lásìkò ìpolongo ìbò bẹ́ẹ̀ ni onírúurú iṣẹ́ ló ti wà nílẹ̀ báyìí láti ṣe lọ́dún 2024 Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.